rò pé ọjọ́ ìlú Yorùbá ló ká sọ àbí ká sọ ìwé ni. méjèèjì méjèèjì. Distinguished ladies and gentlemen. I stand before you with a lot of gratitude to the Almighty. pé mo fi yẹn bẹ̀rẹ̀ káwọn èèyàn má ní ìbò ìbò ní ìbò ìbò náà ṣe máa wá sọ Yorùbá sí i. ẹ jẹ́ kí àkọ́kọ́ tó tẹ̀lé náà gbogbo wa tá a wà ń bá rò pé ẹ kó dúpẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ló ṣeun. ẹni tí ó bá ń bínú sọ́lọ́ kó o má dúpẹ́ ẹ tó bá dẹ̀ lóhùn bínú sí mi tó ń bínú sọ́lọ̀ kó máa dúpẹ́ èmi o èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi tó wà bí wọ́n bá mi dúpẹ́ ẹ olórí wọn ó bínú sí mi ó náà máa ẹ sísà mi ni ìyàwó mi gbogbo ẹ ìyàwó bàbá mi wọ́n máa bínú lọ òun yìí kábíyèsí o ṣé gbogbo àti dúpẹ́ lọ́wọ́ náà sísà mi ṣe dúpẹ́ lọ́wọ́ náà ṣe dúpẹ́ lọ́wọ́ náà alámùdùbà alámùdùbà èmi dúpẹ́ lọ́wọ́ náà pé ní èmi à ń ṣe ọjọ́ bíi kábíyèsí ní olúgbọ́n ọ̀fìlẹ́gbọ́n. inú mi dẹ̀ dùn pé ọlọ́run ló ń fi ìyàn jọba so mo kọ́kọ́ kí kábíyèsí kí adé yi lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí èrùkẹ̀rẹ̀ yín kó pọ̀ lóríṣiríṣi mo kí yín gan mo dẹ̀ kí olórí yín ọlọ́run á jẹ́ ká ẹ pé one hundred lẹ́yìn tí mo kí i kan sí ìṣó jẹ́ pé báde ọba là ń ṣe ẹ jẹ́ ká kákọ́ kí àwọn ọba lẹ́yìn tí mo kí ọlọ́jọ́ òbí mo kí bàbá mi pé kábíyèsí ẹ kúkú pẹ́ fún wa ẹ pẹ́ fún wa ṣe olórí tó ń bínú yẹn bí nǹkan fẹ́ fẹ́yàwó ní ìṣúná. torí ṣe wà ojú yìí tẹ̀ ń dán àwọn èèyàn dẹ̀ ti ń ṣẹ́jú sí i pé kí ló ń hápùn pé ṣé kí n introduce àwọn sí yín. kí lẹ sọ ẹ sí mi létí sọ. distinguished ladies and gentlemen mo kí bàbá mi kàdùnsì mo kí sísá mi náà olórí mo kí yín mo kí àbúrò mi tó wá rẹpírẹ́sẹ̀tì gómìnà tuntun ọlọ́run á jẹ́ kẹ́ ẹ ṣe dáadáa báwa ṣe ṣe yọrí ẹ̀yin náà ó ṣe yọrí kò sí iṣẹ́ téèyàn ó ṣe tí ò ní ṣẹ́ yàn àwọn tó ṣẹ̀ mí pọ̀ àwọn tèmi náà ṣẹ̀ pọ̀ á máa fà lọ náà ni. dùn mọ́ mi jù lénìí ni pé mo tún ní opportunity láti kí àwọn kábíyèsí òkú mo kì í mi kì í fẹ́ tó kó má lọ bí pé mo gbé kan lórí ìkan bọ̀ mo kí gbogbo ẹ̀yin kábíyèsí ọlọ́run á jẹ́ kí ẹ̀pẹ́ fún wa àsìkò tí yín náà máa dá lọ ni pé ọba ti jẹ́ lídà kí ló ń pè ní kábíyèsí ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run nìkan ní kábíyèsí gbogbo wa ìṣẹ́rí tó bá ti ní bẹ̀rẹ̀ ló lópin ìbẹ̀rẹ̀ yìí ti dà òpin yìí náà dà brọ́dà mi tó bẹ̀rẹ̀ ìjọba inú mi dùn pé ọlọ́run ló fìyàn ìjọba anybody ò ní jọba bọ̀ yóò lo ẹnìkan tí ó fi débẹ̀ inú mi dùn pé mo wà lára ẹ̀ tọ́lọ̀ ń lò. inú mi dẹ̀ dùn pé by all standard ọba fìtì wọn wọ́n múnú wa dùn pé ọba Yorùbá ni wọ́n ọlọ́run á jẹ́ kẹ́kẹ́ fún wa inú mi dẹ̀ dùn pé ẹ̀yin náà ìyàwó kan tẹ́ ẹ níyẹn ọlọ́run ní jẹ́ ẹnu méjì ẹ ṣàmì a ti jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà ní nǹkan máa sọ bẹ́ẹ̀ yẹn a ti sọ kí ẹ mọ̀ báwo yàn ni mo máa ń sọ̀rọ̀ ọlọ́run máa ń ṣe yàn lódì torí tọ́ba wí àjímọ̀bí ó ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ iná mi ẹ ṣáà wà ní sọ̀rọ̀ ìjọ tọ́lọ́wọ́ ó dàáyé lẹ̀ kí ló fi bẹ̀rẹ̀ ó ní let there be light and there was light ìgbà tọ́lọ́wọ́ kí ló ń wà iná náà tún wà so distinguished ladies and gentlemen inú mi dùn púpọ̀ pé mo wá nílé pé mo wá bá ìkọ́nú àwọn respectable respected lógú kábíyèsí Ṣèbàdé and I'm so glad that since you became an Oba, in ọba ìgbé tí ẹ fi lo ipò náà tẹ́ fi lo one twenty years ọlọ́run á jẹ́ kí improvement máa wà ń bẹ̀rẹ̀ ẹ̀yin ọba yòókù náà ó bẹ̀rẹ̀ lórí bàbá mi bàbá kábíyèsí ọlọ́run á jẹ́ kẹ́yìn náà. Ìbàdàn Ìbàdàn tiẹ̀ ti ń tò ọlọ́run ní jó dàrú and for the first time I change the government kò sẹ́ni tó ń ṣàdá kò sẹ́ni tó ń gbogbo àwọn míì tó ń ṣàdá gan àti rí wọn tó ń ti di gentleman àwọn náà ti ń wa gbádá instead of eh, eh, ìfúnpá wọ́n ti ń lo chain wọ́n ti ń lo ago àti rí mẹ́ni ọ̀bẹ̀rẹ̀ àtúrí wọn bí lẹ́nu. So distinguished ladies and gentlemen mo máa fẹ́ dúpẹ́ every opportunity tí máa ti rí mo fẹ́ ká máa dúpẹ́ èmi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run rẹ̀ ní jẹ́ kí orí ọpẹ́ kó wọ́n lè wa mo fi àsìkò yìí mo fi ṣàdúrà fún gómìnà tuntun ọlọ́run á jẹ́ kó ṣòro ìwọ àwọn mi àdébẹ̀ ẹ ẹbí wọn lóṣù mẹ́fà wọn ò ní pẹ́ ọlọ́run ní jẹ́ ká rí yẹn torí gbogbo ẹni tó bá ti ń rore sọ́mọ làkejì irú yóò máa bóun náà ara strength tèmi mi ò ń robi síyàn kò bá àṣẹ mi o kò bá àbáṣẹ mi o I leave you to your God torí ti ń gbàgbé èèyàn kó má robi sọmọ làkejì ń sọ openly ọlọ́run á jẹ́ kó ṣe dáadáa ìṣe dáadáa tiẹ̀ ní lọ síwájú ìpínlẹ̀ àti gbọ́dọ̀ padà sí magba abẹ́rẹ́ kọjá magba mọ̀lẹ́tẹ́ àfẹ́yẹmọ. mo lè ní àdá ẹsẹ̀ òkun lè sìn ibi tó bá yẹ kó o kó o ṣe sùúrù ṣe sùúrù ibi tó bá yẹ kó o jà ìwọ náà jà bẹ́ẹ̀ tó ti yẹ sìn Ìbàdàn Ọ̀yọ́ state gbogbo ojú bọ̀ ọ̀rọ̀. Eh? You have to be fair. sọ you have to be fair. So tell the company, eh, Gary, everybody wants to tell you where to go. No. A leader will take his people to where they want to go. A great leader will take his people to where they ought to be. That is leadership. it's not enough láti kọjọ́ nǹkan lórí it's not enough láti kọ nǹkan lẹ̀ you must have the courage to take it through. n tó ń pè leadership yẹn and kò sí tó lè ṣe o ò lè please gbogbo èèyàn tó bá rò pé fẹ́ tẹ́ gbogbo òlu it's not possible any leader tó bá fẹ́ kí gbogbo òlu fẹ́ràn òun kó má sẹ́ni kankan tí ó bínú kó lọ́ọ́ máa ta ice cream yes kó lè má gbowó kó máa ta lọ́fẹ̀ẹ́ kó bá ti fẹ́ gbowó lọ́wọ́ èèyàn yóò di ìdànù so gbogbo ẹ̀yin ìrìn wa tẹ́ wa rí ọlọ́run á jẹ́ pé gbogbo aṣojú rẹ̀ ọlọ́run á gbé mi ìga sí i bàbá ẹ̀ kúkú pẹ́ ló wà láì ẹ̀ ló wá tàtí yẹn ẹ̀ dẹ̀ lóra igbó but tí wọ́n bá tún ti rìn ní ìbá ẹ̀ ṣàjẹ̀ ń bẹ́ẹ̀ nìkan wá sílé tó bí àwọn ẹ̀fà náà kò ṣe dì náà a lè sọ ẹgbẹ́ òun alẹ̀ wọ́n mi náà she is my sister But she dì náà bọ̀ ṣe ẹgbẹ́ mi bẹ́ẹ̀ lóyè à mo lè gba gbogbo Nàìjíríà gba ẹrú nígbà mi ọlọ́ọ̀lù mi yá so distinguished ladies and gentlemen. mo fẹ́ràn yín lọ ọlọ́ọ̀lù mi lọ. ká wọn lágbára wọn. ẹhẹ́ ó ní mò ń sọ mò ń tẹnu mọ́ sẹ́dẹ̀rí tí máa ń sọ̀rọ̀ tí máa ti ń la ìgbà. Wàhálà ẹ̀ mi wá thirty years, I can tell you because by nature you are a very good man. I swear, I swear. Mumu, you go. gan ìyá àti dáàbò mi máa ń rán mi scout? Distinguished ladies and gentlemen, God bless you all. Thank you.